ipa pàtàkì tí ìrun kó nígbèsè ayé wa ọ̀kan nínú àwọn àwòrán tó kúkú tí a fẹ́ fi hàn wá òun náà ni tí a bá ń bẹ ní àsìkò ìpayà bóyá nígbà tí wọ́n ń jẹ́ ogun ẹ̀sìn ni a bá ń bẹ nínú ìfòyà aláwọ̀bá subhanahu wa ta'ala kò fi ìgbà láyé rẹ̀ fún wa báyẹn bá ń bẹ lójú ogun tó ń jẹ́ ogun ẹ̀sìn bá ti kò wọ́n bá dé owó kírun bàtàwọn ọba subhanahu wa ta'ala tó sọ̀rọ̀ àyèké bá a ṣe kírun lójú ogun tán ọlọ́run wá sọ níbi ayé àti tẹ̀lé pé faizat ma'anantum faqimu sala inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ẹ máa kírun lásìkò tó bá ń bẹ nífòyà tẹ bá tún bẹ náà lásìkò ìdẹkùn ẹ ní wàhálà ìlú kankan ẹ tún máa gbẹrun yín dúró ẹ máa kírun yín lọ́rùn nígbàkúgbà ni torí pé irun yìí ọ̀ràn yẹn ló jẹ́ fún gbogbo àwọn tí a bá pè lórí gbàgbọ́ òdodo a sì tó fàṣì kò sí mò ń tajà lọ́wọ́ eléyìí ò kan irun rárá irun òní dúró dèrò àtàkùn òun bá ti dé àwa làáfin tá a bá ń ṣe sílẹ̀ kò tọ́ ká dilé irun kásìkò òun kan yege ni kò fi kọjá mọ́ wa lọ́wọ́ o lọ́pọ̀ ẹ̀ tí wọ́n fi fi hàn án àwọn tí wọ́n ń bẹ lásìkò ojú ogun tó bá bẹ lásìkò ojú ogun bóòlù á kí ìrun wa òun náà ni wọ́n fẹ́ fi hàn wá báyìí nísìn kí àwọn tí wọ́n fẹ́ ṣe kí òun náà ni wọ́n àwòrán òun náà ni wọ́n fẹ́ fi fún wa báyìí nísìn salatul khawf tẹ́bá ń bẹ nínú ni a ti ṣe kírun àwọn eléyìí ojú ogun ni wọ́n wà àsìkò òun ti wá tó báyìí wọ́n fẹ́ wá kírun bísmìlá bísmìlá. ẹ̀rín náà àbáwọn ọ̀tá wọ́n ń bá wọn jà wọ́n kó wọn sínú wàhálà yìí lo wọn ní fọkànbalẹ̀ ẹ̀rù ń bá wọn àsìkò wá tó bóòlù wọn sì gbóhùn dúró òun náà ni wọ́n fẹ́ fi hàn bóò láti kírun nígbà tí a bá ń bẹ lásìkò tí àwọn ọ̀tá bá wájà bá ń bẹ lásìkò ojú ogun tí òun wá tó wá bá wa irun náà ni wọ́n fi hàn wáyé. ẹni wọ́n ti gbé irun dúró àwọn tó kù nínú àwọn ọmọ ogun àwọn ni wọ́n ń parí obìnrin yẹn àyíká ọmọ káwọn ọ̀tá kọ́mọ́ wípé wọ́n lọ gbẹ̀yìn wọlé tó gbapọ̀ sí wọlé wọ́n ti dúró dè wọ́n tẹ́bá gbáwájú àwọn ọmọ ogun tó ní ìṣẹ̀láyà wọ́n ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́bá gbẹ̀yìn náà wọ́n kẹ̀rẹ̀ ń bẹ̀ ìmáàmù ti ń kírun fún wọn àwọn tó kù wọ́n ń sọ àwọn ọ̀tá ẹni tó ojú àwọn ogun oyinbo gbójú gbogbo wọn ṣe lé torí pásítọ̀ tí wọ́n wà kò fún wọn ní kò sojú ẹ̀rín rárá báyìí àwọn lè ń kírun lọ. bẹ́ẹ̀ làwọn ọmọ ogun tó kù ni wọ́n ń wò yẹn tábà rí ẹni ọ̀tá kan ìbọn níyà wọ́n á da ìbọn bò ni. báyìí ìmáàmù kí ákà lákọ̀ọ́kọ́ fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ti wà lákà ẹlẹ́ẹ̀kejì wọ́n ti wà lákà ẹlẹ́ẹ̀kejì yẹn ìmáàmù dúró sórí ìdúró àwọn tó kù nínú tí wọ́n ń tẹ̀lé ìmáàmù àwọn ń tí wọ́n kí lọ ìmáàmù sì dúró síbẹ̀ bá a ti kírun nígbà tí a bá wà nínú pòṣíṣàn báyìí nìyẹn wọ́n dárun rákà ẹlẹ́ẹ̀kejì wọn kí ìmáàmù sì dúró sórí ìdúró wọ́n ti kí rákà ẹlẹ́ẹ̀kejì tiwọn wọ́n ń sálámà nìyẹn ìmáàmù wọn ó sì tẹ́lí sí orí ìdúró ń tiẹ̀ bẹ́ẹ̀ làwọn tí wọ́n kírun tán àwọn ti sálámà àwọn táwọn ń sọ̀ọ̀tá àwọn náà ti kí ni àwọn náà tún jẹ́ ni ìmáàmù àwọn táwọn ti kírun tán àwọn náà tún fura wọn sí ìmọ̀ sọ àwọn ọ̀tá kí wọ́n bá yáwá bá wọn. wọ́n ka bátíà wọ́n tún ka sóra sí i. lẹ́yìn ìgbà náà ẹni pé ìmọ̀mù tún rùkú orùkú àwọn yẹn àwọn ọ̀tá mi lè fẹ́ gba bẹ́ẹ̀ wọ́n wọlé òun ló lè fi bẹ̀rẹ̀ báyẹn yìí tó bá gba bẹ́ẹ̀ yìí tó bá gbà á ní àbókè wọ́n sọ wọn báyìí ni ìmọ̀mù ó wà ní rákà ẹlẹ́ẹ̀kejì àwọn eléyìí wà ní rákà alákọ̀ọ́kọ́ ìmáàmù ń kí rákà ẹlẹ́kejì lọ fún wọn àwọn sì wà ní rákà alákọ̀ọ́kọ́ wọ́n forí kalẹ̀ àkọ́kọ́ wọ́n forí kalẹ̀ ẹlẹ́kejì báyìí àwọn máa wò ìmáàmù ti dìde òun tó kó àwọn tó kù wọ́n dìde lẹ́ni tí ó fẹ́ kọ́mplítì irun wọn ìmáàmù dúró ó jókòó kalẹ̀ ó dúró dè wọ́n kákìtì wọn kákìtì àyókù sí wọn tó túbọ̀ sí pé ẹ̀ka gbogbo wọn àti ìmáàmù àtàwọn tó ń bẹ lẹ́yìn wọn méjì méjì náà ni yóò padà kú sí ìmáàmù ò ní kí mẹ́rin káwọn wá kí méjì méjì ìmáàmù dúró ń dè wọn kèrè sára náà bẹ́ẹ̀ ni àwọn ń dá ìwọ̀n ẹ̀yọ̀ kan tó kù tí wọ́n fi kọ̀m̀pìlìtì ẹ̀ òní àwọn ń kí yẹn àwọn náà ti tòkó inú wọn ti pé méjì wọn ti ṣe àtayá báyìí tí ìmáàmù ṣàtayá tán náà ti ṣàtayá tán báyìí ni ìmáàmù fẹ́ ṣe tẹ̀sílíìmù ó sálámà sọ́tún ó sálámà sósì báyìí ni àwọn tí ń bẹ lẹ́yìn náà àwọn náà sálámà sọ́tún ẹsẹ̀kẹsẹ̀ wọ́n tún dìde láyé bá mọ̀ àwọn ọ̀tá wọ́n lè fẹ́ẹ́ kí ni sábà ń bẹ nírú àsìkò báyìí ọlọ́run bá sùpárùn àtàlà kò fi rúlẹ̀ fún wa o pé ká mọ́ kí pé ah, ọlọ́run náà ni pé àwọn ọ̀tá ló à ń bèlè tàbí pé àti wá ń bẹ lásìkò tọ́ka wá balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó wáyé kí ni wọn àmọ́ kírun àti ká bẹ̀rù ọlọ́run bọ́ wa òun tọ́lọ́ ní ká máa kí ọ̀nà yẹn ní o ìjàbátì kì í kọ́ lọ́wọ́ bàálà tó gbà ní ìjọsìn fún wa eléyìí náà mọ̀ jẹ́ nínú àwọn iṣẹ́ olóore tá a wá láyé wa wá sí kọ́ kó gbà ní ìjọsìn fún wa. hadha wa sallallahu ala muhammad wa alihi wa sahbihi wa man wala.